kí ni nǹkan tó dé tẹ́ ẹ̀kọ́ gbogbo kìíní kí ló dé tó yẹ pé gbogbo nǹkan tí dáàdì bá ti ṣe ló máa ń tẹ́ yín lọ́rùn. iye kan alábàáhùn lọ́nà kò ju mẹ́ta lọ́rìnbó ìrèrè àti alábàáhùn fúnra rẹ̀. tí wòlíì ò bá rí sí yín gan èmi náà ò ní fẹ́ dojú tì yín mi ì lè lóyún ẹ má wọrí ẹ fira yín lọ́kàn balẹ̀. kí ni next thing tó máa máa rò. Ah, marriage ni of course. ọjọ́ ìwọ ni ṣé o rọ́mọkùnrin tó kó sí lọ́wọ́ yìí. <laughs> ọmọ ọ̀dọ̀ àgbà lòun náà. pé ọ̀rọ̀ yìí ó ti nídìí òfin nínú ilé yìí ọwọ́ líle la fi ń mú ọmọ líle òfin mi rè. ṣàṣẹ mi àti ẹlẹ́yìí rántà. fún kí ni ẹ. ọkùnrin ni mí there are personal things tí mo mọ̀ pé tóbìnrin bá fẹ́ sùn lé mi ó jẹ́ kí n arrange ẹ̀ sílẹ̀ tó máa fi wà comfortable. anything tó bá jẹ́ iṣẹ́ tí mo ṣe pápá fẹ́ jọ dáríjì mi ó ní kó tó máa ṣẹlẹ̀ pé step one. pé mi nìkan lè rìn ìfẹ́ ẹnu wo ni mo fẹ́ fi sán mi pé mi kò lóyún. a máa dàbí ọgbọ́n ni màá sọ fún dáàdi yẹn pé mo ti lóyún.